ilé ìjọsìn Lord Chosen Charismatic Revival Movement tẹ́ ìpàgọ́ alágbára àgbàyanu ọlọ́jọ́ méjì kalẹ̀ tí wọ́n ń pè ní àjàgà náà gbọ́dọ̀ fọ́ àjàgà náà gbọ́dọ̀ fọ́ àjàgà náà gbọ́dọ̀ fọ́ bẹ̀rẹ̀ láti sátidé ọjọ́ kọkàndínlógún títí di sunday ogúnjọ́ oṣù kẹwàá ọdún 2019. thousand and nineteen ìpàkọ́ yìí máa wáyé ní Lord Chosen Revival Ground tó wà ní nọ́mbà ten amúwọ̀dọ̀fin park estate tó wà ní òpópónà àpápá Òṣòdì Ìjẹ̀ṣà bus stop ìjẹ̀ṣà nílùú èkó ní orílẹ̀-èdè nàìjíríà aláṣẹ àti olùdásílẹ̀ ilé ìjọsìn lọ́sọ̀ọ̀sìn kárí ayé ẹni àfàmì òróró yan ni pásítọ̀ lazarus moka ó ti wà níkàlẹ̀ láti máa fi oúnjẹ ní bọ́ wa. bí o ṣe ń bọ̀ gbogbo àjàgà ọjọ́ pípẹ́ yóò máa fọ́ àrùn kògbóògùn á di ohun ìgbàgbé odi àtàdíjí á gbọ́rọ̀ wá sọ̀rọ̀ yékéyéké afọ́jú àríran àrùn àrìn gbogbo àjàgà ìbálòpọ̀ ọkùnrin sọ́kùnrin gbogbo àjàgà ìbálòpọ̀ obìnrin sóbìnrin á fọ́ túútúú àgàdọ́lọ́mọ àjàgà lákàlà àjàgà ẹ̀mí òkùnkùn á di ohun ìgbàgbé á apátútú àjàgàgbèrè àjàgàdàmú ẹ̀mí òkùnkùn àrùn jẹjẹrẹ gbogbo ẹ̀ ní òdo ìgbàgbé bí o ṣe ń bọ̀ gbogbo àjàgẹrun bí ayé rẹ yóò máa fọ́ túútú ẹ wá pàdé ìrírí agbára ọlọ́run bíi tàtijọ́ gbogbo ohunkóhun tí o lè máa là kọjá gbogbo àjàgà burú ara rẹ yóò máa fọ́ túútú tí ìṣẹ́ àti òṣì á di ohun ìgbàgbé pátápátá lẹ́ẹ̀kan sí o ìpàgọ́ yóò máa wáyé bẹ̀rẹ̀ láti sátidé ọjọ́ kọkàndínlógún títí di sunday ogúnjọ́ oṣù kẹwàá ọdún two thousand and nineteen ní chosen revival ground tó wẹ̀ nọ́mbà ten amúhọ̀dọ̀fin park estate lọ́pọ̀gbọ́nà àpapọ̀ ọ̀ṣọ́dì ìjẹ̀ṣà bus stop ìjẹ̀ṣà lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ àárọ̀ lójoojúmọ́ ẹ wá ẹ wá ẹ wá ẹ wá gba ìyanu yín jésù lolúwa.